bushra lakum ayyuha al-hujjaj fawaidu al-hajj fi dunya wal akhirah ẹ̀yin tẹ́ lọ Mọ́kà lọ́dún ni ẹ kú oríire ẹ kú dùnú Ọlọ́run tó fi yín ṣe kòńgẹ́ yóò mú yín lọ yóò mú yín bọ̀ yóò wá ṣiṣẹ́ náà rọrùn fún yín hajj tẹ́ lọ́hùn kì í ṣeré o àǹfààní tó pọ̀ wà ní hajj fún yín nílé ayé mi àti lọ́run alákọ̀ọ́kọ́ ni pé antum ufudullah fi Mọ́kà bẹ́ẹ̀ sì ń lọ yẹn ẹ̀yin làlejò Ọlọ́run Ọlọ́run náà retí yín ó gbàlejò yín o èyàn sì ní bọ́lọ̀ ńlá lejò àfi kọ́ lọ́wọ́ ọba súnútọ̀ ọ̀hún mara rẹ̀ kó ń tọ̀hún di wàlẹ́ ọlọ́ àǹfààní ẹlẹ́ẹ̀kejì gòfòránù dhunub ọlọ́run ó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ fún yín anábìrì man hajja anábìrì ẹ̀ńtọ́ bá ṣe hajj ọlọ́run yarfus kò ṣe sìnà lọ́hùn àti gbogbo nǹkan tí máa ń mú ìyàn ṣe sìnà nínú àwọn erékeré ọ̀rọ̀kọ̀rọ̀ wọ̀làmúyẹ̀fọ̀sọ̀ kọ̀ bẹ́ẹ̀ ni ọba tèèyàn jẹ́ kò gbé kókè lọ rọ́jà akẹyẹ omi wọlé dàtú umuhu anabi lọ́lọ́wọ́n ọba àlá yóò dá padà wá sí ìlú rẹ̀ bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ní tuntun ni òun àtọ́mọ tí wọ́n bí ń jọ yẹn ń jọ bá dé bọ́mọ yóò ṣe lẹ́sẹ̀ kankan lọ́rùn anabi bẹ́ẹ̀ náà ni aláàjì náà ò ní lẹ́sẹ̀ lọ́rùn àtàlájà náà kọlọmọsà ṣe tìyín náà bẹ́ẹ̀ lẹ́yìn náà mọ̀tò àpàtọ́lẹ̀ àjẹrẹ̀ irun tẹ́ fẹ́ kí ní alimasidi haram irun tẹ́ fẹ́ kí ní haram irun yẹn gbogbo nǹkan ọ̀ràn yẹn tẹ́ ẹ bá ń kí mbẹ̀ ẹ ládàá hundred thousand ni wọ́n máa fún yín lérí ìran ọ̀ràn yẹn kọ̀ọ̀kan léyìí tẹ́ ẹ máa gba twenty seven ládùúgbò yín bí. nínú àwọn àǹfààní tẹ́ rí pẹ̀lú hajj tẹ́ ń lọ yusufu borosike arziki yóò tún pọ̀ sí tẹ́ ẹ bá dé torí ìmú one million one point three one point five two million káwá ni a fẹ́ fi sin ọlọ́run ọba okun ọlọ́run ọba lójú o ẹlẹ́ẹ̀kẹrin yusufu borosike kéèyàn lọ hajj ọlọ́run àfi ń ká òsìkú òfun yàn nínú ayé yàn nítorí pé wọ́n tọrọ ju mú one point three one point five two million tọ́ wá kó sílẹ̀ ipò ọ̀fẹ́ lọ ní ìjọsìn fọlọ́n ọlọ́run wọ́n fún ọ ní ìlọ́pọ̀ rẹ̀ ìlọ́pọ̀ rẹ̀ tọ́ba darí dé anabi ni taabi ohun bẹ́ẹ̀ ni hajj wal umra anabi ni ẹ máa lọ hajj ẹ máa lọ umra fa innahuma yanfiyani al-faqra wa dhunub ọlọ́run máa fi ha ẹsẹ̀ kúrò nínú fáìlì yẹn ó sì máa fi ha òsì kúrò nínú ayé yẹn ẹ̀rẹ́ karùn-ún nínú àwọn àǹfààní tẹ́ẹ̀rì òun náà ni pé ẹni bá lọ hajj ọlọ́run wọn ha orúkọ rẹ̀ kúrò nínú àwọn tí ó wọ̀ náà lọ ìyàwó Aisha ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ni maa min yawmin akthara min an yu'taqa Allahu fihi abdahu minan nar min yawmi Arafah arábìnrin kò sí ijọ́ tí ọlọ́run bá máa ń yọ okùn náà kúrò lọ́rùn àwọn èèyàn nínú àwọn ọjọ́ nínú ọdún kan tó tó ọjọ́ àràfà ọjọ́ àràfà yẹn ọlọ́run máa ń yọ kùn náà kò lọ́rùn àwọn èèyàn ọlọ́run máa ṣàyọ kò lọ́rùn tìǹà àti tiwa náà gbogbo àwọn tó ń fẹ́ lọ náà ọlọ́run ń sin lọ́rùn fáwọn náà wasalaamualeykum wa rahmatulah.